ìbàdàn la wà níbi símẹ́ǹtì gbẹ̀gbìnlẹ̀ ọdún eégún lọ nílùú ìbàdàn àwọn eégún sì wà níbàdàn mélòó la kà nínú eyín adépèlé kan àfìdí ẹlẹ́gẹ̀ẹ́ ni wọ́n pè jagunjagun gbogbo ọdẹ tí yorùbá ní máa wòran rẹ̀ àtẹlẹ́ ògùn ni gbogbo wọn ní máa wà pẹ̀lú àfìdí ẹlẹ́gẹ̀ẹ́ àfìdí ẹlẹ́gẹ̀ẹ́ ń lo dọ́là níjọba jáde àwọn máa pẹ́ kọ́nà gbà ní o torí bọ́ ọba pàdé ogun bọ́ bá pàdé èrè ọ̀ràn àwọn àyè é ṣe pé wọ́n á mọ iyọ̀ àdá àbí nǹkan kan wọ́n sọ pé ṣẹ́kẹ́ṣẹkẹ̀ mu eégún wọn pé kó dúró lójú kan kò sí nílẹ̀ mìíràn eégún tó tún jẹ́ alágbára bíi rẹ̀ ńbàdàn wọ́n pè ní ìpọ́nríkú àwọn eégún pọ̀ ńbàdàn tó jẹ́ eégún alágbára lọ́dún tí òun àti àfìdí ẹlẹ́gẹ̀ẹ́ pàdé alárèéjú àgbá o nǹkan gbé nǹkan anu eégún méjèèjì yìí eégún alágbára ni wọ́n nípínlẹ̀ ọ̀yọ́ ìyẹn nílùú ìbàdàn wọ́n pa ọmọkànlẹ́ kúgbèmí ẹ̀kúgbèmí ọlọ́ọ̀lọ́ọ̀ ọlọ́ọ̀ ó kú lọ́sẹ̀ ọgbà ọba mákin ó kú kùtùkùtù ọba ìgbò tá a bá ti ń sọ̀rọ̀ nípa àwọn eégún ẹ̀rán tí òyì òyì lálùbà àti páríkù àtàfì díẹ̀ lẹ́gẹ̀ẹ́ àwọn méjèèjì jẹ́ olóògùn tá a bá mọ̀ àwọn méjèèjì tán á tún mọ̀ mú olóòlù ìyàtọ̀ tó lóòlù tó fi gba dáúlà ni wípé obìnrin kì í wù eégún kan bẹ́ ń bàdàn àti ìpàkọ́ ni wọ́n pè ẹrù tí ń bẹ lórí ẹ̀ ó tó gbogbo inú stúdíò wa yìí bọ́bá sì ń gòkè lọ òkè dàda lókè bẹ̀rẹ̀ òun tó pé bẹ́ẹ̀ yẹn bá dá sámúsámú gan tó bá ń gòkè dàda yọ mọ̀ pé òun gòkè. àwa gùn ún pẹ̀lú ẹrù èrò tì lọ́wọ́jú èrò tì lọ lẹ́yìn. tọ́ba dẹ́ẹ̀kan a ní ará iwájú ẹgbẹ́ èrò ẹ̀yìn ẹgbà rú bọ́ńdọ̀gì kò sí bọ́ńtọ̀ ń ṣe tó ọ̀run ọmọ wọ̀ ọ́ ni ọmọ pé ó ti pín ẹrù sórí yín. a ti pàkọ́ lónìí yẹn nílùú Ìbàdàn a ti pàkọ́ eégún tó lágbára ni a ti pàkọ́ èyí mímọ́ fi ṣaṣawọ̀ bẹ́ ajá ṣaṣawọ̀ lásán kọ́ o ọ̀wọ̀ ẹ̀rẹ́ ni o. tí wọ́n bá sì ti fi bí ajá nǹkan wọ́n tún dá padà nú àkótú lọ́dún tí ń bọ̀. nǹkan bẹ nílẹ̀ Yorùbá. eégún tí mò ń sọ wípé a ti pàkọ́ ni kò sí eégún tí máa bá a pàdé o. wọ́n dọ̀wọ̀ tiẹ̀ fún pọ̀. ẹ wọ́n gbọ́dọ̀ kọlù bọ́ kọlù ọ̀ràn bọ́ kọlù ogun. gbogbo ara rẹ̀ gbẹ́gàgbẹ́gà kìkìdá ogun. a tó rẹ̀ lásán lè sọ lẹ́yìn ẹ̀. gbogbo tí ń pè ní bọ́ìsì ayé pátá ẹ̀yìn alápánsánpá wọn wà. nílé wọn bọ́bá fẹ́ jáde á jáde pẹ̀lú ẹ̀kú tòǹbòlò lọ́rùn. ẹ̀kú tòǹbòlò tó bá gbé jáde nínú ilé yọ gbẹ́sẹ̀ lé orí èṣù. àwọn ọmọ àpá rẹ̀ mọ nà ní ẹgbà two oh one five five five wà ní ọ̀nà tẹ̀mí o. a bẹ̀rẹ̀ sí ní sàdúrà àdúrà àti ìpè mi. kó wọn dáràn lónìí kí wọ́n dáràn sóun lọ́rùn. táwọn nílùú bá wá sẹ̀lù fún tí rẹ̀ tá a sì wọ́n wá ju ẹ̀kú rẹ̀ lẹ̀ látòrí ọ̀fṣà eégún tí wọ́n ń pè ní alápọ̀nsápà òdélé olùbàdàn ìbàdàn ọ̀fararọ̀ eégún ni eégún alágbára ni kò sí àdúgbò kan nílùú ìbàdàn tí ò léégún tiẹ̀ eégún kan máa jáde lókè àdó ńjọ́njọ́hún wọ́n ń pè eégún náà ní anígilájẹ́ eégún àwọn tọ́ọ̀gì ni láyé action group bó bá sì ń bọ̀ kò sẹ́ni tí tó kù anígilájẹ́ ní agbára tó bẹ́ẹ̀ gẹ́ ní ọdún tó fèsì eégún tí wọ́n ń pè ní ìparíkú ní gẹ́ngẹ́gẹ́ ọlọ sáàrin ìgboro. anigilajẹ bọ̀ látọ̀nà géètì pẹ̀lú ọwọ́ action tó ní agbára. action yìí ga débi wípé òkè ò lè dúró ní ò lè dúró èrò ẹ̀yìn ẹ̀ kọjá bẹ́ẹ̀. àṣejọ́ náà ni ráǹkì rẹ̀ ọjà. ó ń sọ fún ìpẹ́ríkú pé bàbá pẹ̀lẹ́pẹ̀lẹ́ o. eégún anigilajẹ ń bọ̀. ìpẹ́ríkù sì ti débẹ̀rẹ̀ yíyà tó padà lẹ́bí. òun sì ń jáde lọ ni. nígbà ó débi roundabout bẹ̀rẹ̀ wọ́n kàn dín. ọba diṣẹ́ àyájọ́ pípé eégún tí wọ́n ń pè ní anigilájẹ́ bọ̀ pẹ̀lú spíìdì tó ní agbára ọmọ tí ń gbé ń jẹ́ náà àtògógóró àti gbogbo ẹ̀ àti gbọ́ àti gbogbo ẹ̀ bọ́ọ̀ bá lọ ọmọ gbó mu ọ̀bà lẹ́yìn anigilájẹ́ wọ́n tẹ̀lé e pẹ̀lú ọwọ́ tó ní agbára action yìí pọ̀ nígbà dàrí kan tí bọ̀ lọ́nà tèmídìrẹ́ wà wà wà wà wọ́n kárù wọ́n gbé kọ́kọ́ lọ́rùn ọlọ́mọ ń sọ fọ́mọ rẹ̀ wípé padà lẹ́yìn wọn bí wọ́n lọ ní agbára o kálukú sì fẹ́ ohun tí ó ṣẹlẹ̀ ní rádàbà ọ̀tún bẹ̀rẹ̀. eégún tí wọ́n ń pè ní ìpọ́nrínkù ẹ̀kún olóògùn ni lára rẹ̀ ń rin sí i. àgbàlagbà ní máa gbé pọ́nrínkù wọn ìgbé fọ́mọdé ẹni tí ó mú pọ́nrínkù lápá ọ̀tún ẹni tí ó mú lápá òsì wọ́n ó dira fún olóògùn ni ìfúnpá lápọ̀ tó kéré wú lápá òsì ìgbàdí ó sì wà ń bẹ̀. àwọn nǹkan wọ̀nyí òun ni wọ́n fi mọ̀ wípé eégún tá à ń pè ní ìpẹ́ríkú ọ̀bọ̀ ó dẹ́rẹ́ dàbà òtún bẹ̀rẹ̀ ó ń pẹ́ nìkan sàlámì olù ni ó fetí kò létí baba jáàní ń tọ̀nù báyìí ìparíkú lòun. adédìlá jẹ́ ń bọ̀ wọ́n gbẹ̀rù wọ́n gbẹ̀ ń kọ́kọ́ lẹ́rù ká tó ṣẹ́jú pẹ́ ó ti kọjá ìyànà bẹ́ẹ̀ rúkà yẹn ó ti ń bọ̀ lókè ṣàṣàṣà lójijì ọ̀ka ìparíkú mọ́ràndà bá òtún bẹ̀rẹ̀ ìparíkú òkú òmẹ̀ kàkà kó sì fìrù yọ ìparíkú kó jọra ní kíní ìbẹ̀rẹ̀ yẹn kó máa lọ́ọ̀tì ẹ̀ kẹ́mọ́ lọ fẹ́ má káfíọ́ lọ fáfẹ́ èèwọ̀ níjọ́ náà lòun wọ́n fi eégún ṣe pọ́lítíìsì pé eégún àwọn ẹgbẹ́ alábùradà rèé o eégún àwọn ẹgbẹ́ òǹgbàlẹ̀ rèé o ṣé eégún alábùradà ní àtẹríba fún onígbàálẹ̀ ni àbẹ́gùn onígbàálẹ̀ ní àtẹríba fún ẹgbẹ́ alábùradà. ó dára dàbọ̀ tí wọ́n pò ya ara wọn ràn yìí. àwọn onílù ń jùlù lẹ̀ àwọn onílù náà ní máa dájà lẹ̀ lẹ́yìn eégún. níjọ́ náà eégún tí wọ́n ń pè ní paríkú ọkọ̀ bàpọ̀ àbẹ̀rà tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ó kó owó ayọ̀ mẹ́ẹ̀ẹ́dínlógún jáde ó sì dálẹ̀ ó ní anigilájẹ́ o anigilájẹ́ o anigilájẹ́ o ó ní mo pè ọ́ bá a bá gòkú pópó àlàyé ní dáhùn ẹ̀ẹ́dínlógún tí mo dálẹ̀ máa bá gbọ́dọ̀ máa rí ipò rẹ̀ kọ́ máa kà. eégún anigilajẹ bẹ̀rẹ̀ sí ní yípo roundabout. owó ẹyọ mẹ́ẹ̀ẹ́dínlógún. wọ́n bá bẹ̀rẹ̀ yóò dìde tó bá bẹ̀rẹ̀ yóò dìde. àjọ ìjẹ́bẹ̀ wọ́n gbé wọn gbé tì. àwa di sẹ́ẹ̀bẹ̀. wọ́n ní ẹ lọ wí fún àwọn onípẹ̀ríkù o. wọ́n wá bẹ ìpẹ̀ríkù ìpẹ̀ríkù wa padà. wọ́n lọ mú lọ́nà ibi tó wà ní. pé bàbá àwọn onígbàwọ̀ ń gbọ́ ẹ má jọ obìnrin ó ní sí ọ̀dáhùn mọ̀ ni òun ìpẹ́ríkùmọ̀ ni wọ́n bá bẹ̀ ọ́ padà ó fẹ́ wá tú anigilá ó ó fi kalẹ̀ tó ó fi hàn sẹ́mọ̀ lókè anigilájẹ́ o anigilájẹ́ o anigilájẹ́ o oníjọ́ tí alájà bá pe ajá rẹ̀ ní jẹ́ ìjẹ́ ayé ni kò jẹ́ kó ọmọ ìjẹ́tọ̀run o bá ń kówó ẹyọ mi ó sì gbowó ẹyọ mẹ́ǹdínlógún lọ́wọ́ ẹ̀ ó ní ọmọ ẹ̀ lọ ọmọ ẹ̀ bá fàájì rẹ lọ ọ̀wá tán bí àwọn ọmọ anigilájẹ́ yarí o àní gbà àní gbà wọ́n bẹ̀rẹ̀ sí ní sàdá àdá ọ̀ràn wọ́n yin ìbọn dáwò ìbọn ọ̀dáhùn anigilájẹ́ fa ọ̀bẹ kan yọ lọ́ọ́ àpò àbírá rẹ̀ ní nínú ẹ̀kú ẹ̀ ọ̀bẹ kan wà ń bẹ̀ ọ̀bẹ wọn ń pe ọ̀bẹ náà lọ́bẹ̀ ọ̀kápì táyìn bá ti dáyé ọ̀bẹ náà ń kọ́ yànnà yànnà yànnà yànnà ó gbẹ wípé wọ́n ti gún eégún tí wọ́n ń pè ní ìpọ́nríkú ó gbé àbẹ́yẹ òkè báyìí ó fẹ́ kíbọ ìpọ́nríkú níbi àwọn rẹ̀ ìpọ́nríkú ni ó gbèrò àgbẹ̀rọ ni kó gbọ́wọ́ àgbẹ̀tì ni sìgìdì gbẹgbẹ́ bọ̀ ó yá òbí ọwọ́ rẹ máa fi gúnra rẹ̀ àwọn ìpọ́nríkú yẹn àwọn ọ̀bá nǹkan kan dí ìkọjá oògùn ètí wọ́n sì ń pè ní kọ̀ǹfàmù oògùn tá à ń pè ní ẹ̀kúgbèmí nìyẹn. èéṣe tí ó kú ní fanáfasu àgbẹ́kẹ̀lé oògùn tí ọmọ tá a wí ní ó ti pọ̀ jù. ẹ̀ríjọ́ tá a wí ìpẹ́ríkú ní kí eégún ànígilájọ́ ọmọ gúnra rẹ̀ lọ́bẹ̀ ó sì gúnra rẹ̀ ò délé lókù. láti yí àyẹn ní tí wọ́n pè ní eégún ànígilájọ́ jáde mọ́ nìbàdàn. ẹ wádìí ìtàn òwe nìkọ́lá olóòtú lọ parọ́ bẹ́ẹ̀ lórí rédíò. ọ̀nà bẹ́ẹ̀ lẹ́yìn ìgbà yìí níjọ́ tí ìpẹ́ríkú járáǹkì eégún tà à ń pè lánìgìlá jẹ́ ìjọ ìlódì champion nìbàdàn jẹ́ ń pẹ́ kò sírú ẹ̀ o mọ́tọ́ ni o ọwọ́ dọdún bíi mẹ́ta lẹ́yìn ẹ̀ àníta ni mọ́tọ́ ẹ̀gẹ́ èéfì yìí fẹ́ gbọ́ pé wọ́n pe eégún kan mọ́tọ̀ wọ́n tún jọ pàdé òun àtẹ̀gẹ́ àti ìpọ́nríkù. lọ́dún tá a wí yìí èrò kú o èèyàn kú o àlepò kù ní mẹ́fà mọ̀ látọdún yẹn ni wọ́n sì ti sọ wípé àwọn méjèèjì ọ̀gbọ́dọ̀ jáde lọ́dún kan náà mọ́. yẹn ni wípé sọ́nsọ́ méjì ọ̀gbọ́dọ̀ fojúkojú kí làá wàá ṣe pẹ̀lú ẹ̀. wọ́n á pè fún wọn bí wọ́n bá jáde lọ́dún yìí ọdún tí ń bọ̀ ní ìparíkú ọ̀jáde ẹ̀gẹ́ lọ jáde lọ́dún ìparíkú lọ lọ́dún tí ń bọ̀ ó fi jẹ́ pé wọ́n máa ń ta ní ètí ẹ̀ síra wọn. ẹ rí bí eégún ṣe ń lọ yìí nìbàdàn eégún tá à ń pè ní ìparíkú òun ló bí ẹ̀kú gbèmí bàbá tó bí ẹ̀kú gbèmí ọwọ́ ọmọ kọ̀rọ̀ mọ̀ bí. nínú àjò tí wọ́n ṣe fún àti nínú bẹ́lọ́n nínú àrìn àjò ẹ̀ ló ìyàwó ẹ̀ ń kọlura wọn oyún ni àrùn ni oyún ni àìsàn ni ẹjẹ́ wò lójú ọmọ èjì kẹta wọn mẹ́ta kéèjì wọn ló dé o ọmọ alágbára dé wọn ni ẹ máa rán ẹ̀kú rẹ̀ lẹ̀ eégún gan ọlọ́dẹ yìí o wọ́n bẹ̀rẹ̀ sí ní rán ẹ̀kú lẹ̀ kí wọ́n tó bí ẹ̀kú gbèmí ní à ń sì ṣe bíi mbọ̀ ti wà ń primary school ni wọ́n ti máa kẹ́kọ̀ọ́ fún tí ó wọ̀ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ gẹ́gẹ́ bíi pé ọ̀pọ̀lọ́ bàbá rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣáájú fún oríṣiríṣi oògùn wọ́n ń ṣe